ربنا آتينا الحكمة والفقه والفقار ومن يؤتى الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته الحكمة لهم على مجلو أنت رأيكاتي جفاف وبيداء الشواء الشواء القاوى النبي ومحمد صلى الله عليه وسلم ọlọ́run kún ọba nábì ní àtàwọn aráàlú àtàwọn sọ́kádà rẹ̀ ìjọrọ̀ wọn bá sánú àwọn náà tọ́lọ́run òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa gbogbo àwọn àjẹmọ́ àlọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọdé àtàwọn wa láàtọ́lọ́ àwọn. láti títí bí tó wà وأتقاد بأمدع كما تبيع غطف على أخي السلام ويسر أخي السلام وحميد ولا ولا وقام الكريم ولا لا الإنسان وأنتم أبعاد الزحف ولا تعلم أبعاد أبعاد المصالح والله تعمل ولا تنسى إذا تتدعى إذا تعطي تتعلمكم يوروجون هنا من صحيح البخاري الإمام البخاري إن قوى نقرأ رأسوا القتل أحسن قوى ó wà nínú ọmọ náà ní ìgbọ́n ọwọ́ tù bàbá ìbùkún tẹ̀lẹ̀ mẹ́lẹ̀ rárá o nínú kọ́wọ́ two pass bí sẹ́yìn tí ìwà tó wá rí two pass àbí sẹ́ńdà làwí ó lè wọ ìmọ̀ sáfẹ́fẹ́ láì fún wa níṣẹ́ ديوا كوني باب لبس الخفين للمحرم قال لي هو خش سميدي إذا لم يجبنا عليهم تبري سلطات مجي حدثنا أبو وليد حدثنا شعبة قال أخبرني عمر بن الدينار سميت جابر بن زيد سميت ابن عباس رضي الله عنهما قال أنا عباس رسول الله بن عباس أنا مثلا مثلا سميت النبي صلى الله عليه وسلم يا خطيب بعرفات اني ما قلت بسلام في خطبة أني عرفها اني خطبة بقي من لم يدن علينا انت وباري في الناس بيجوا ويلبس خفين ويا وخف ولم يجد إزارا أنت تعرف شور الصلاة فليلبس سراويل قوة الدوس المهرم فين دعا منه حرمي هذا جارمي ṣẹ̀wọ́n yàdí wà ní ọ̀hánà ní ìṣẹ́ ayé pé àwọn ọ̀tọ̀kọ̀ àwọ̀ nǹkan ìṣẹ́ agbọ́ adúlé tí kò sí ní ọjọ́ ìsàlẹ̀ ìlú ìbúra lọ bẹni ìṣẹ̀lẹ̀ àjọ aláìkọ̀ wọ gọ́ọ̀sì ni. Rárá Imam Buhari rahimahullahu, حدثنا إبراهيم بن سعد حدثنا ابن شهاب عن سالم عن عبد الله رضي الله عنه يا رسول الله صلى الله عليه وسلم ما يلبس معرم من الثياب وصلنا عبد الله رضي الله عنه ان وضعي له جنوب رواية صولاتي هو انه حرم يوم عن الثياب وضعي له كني

ní kí n sáàjì kò sí sáàjì lẹ́ẹ̀kan sáàjì pé ah, ó sáàjì ní ọkọ̀ tó sáàjì sí ni alìjẹ́ ìmọ̀ mílíọ̀n wá sí ẹgbẹ́ ẹ̀rẹ́ mọ́ alìjẹ́ lọ́dún ní ìwọ̀n òtí ra ìní ẹ̀rọ kúta ti gbé fáwọn ọmọ sí ẹ̀rọ ọba kúta ni wa ìgbáyé ìṣúrù tí wọ́n bẹ̀rù wọ́n kúlẹ̀ ìṣẹ́ àti ẹgbẹ́ tí wọ́n náà bá mi ti fara wọ́n sára òsìlẹ̀ ọlọ́wọ̀ pínú àbí àpẹẹrù náà wọ́n yáwà náà tó pè ọ náàmù káàwì wọ́n sí kọ́lá rasulù láì sùkúrà ma yẹ́ gbẹ́sù ọ̀rìn sí ní siyar irú aṣọ owó lọ́yọ̀ kí ẹjọ́ àánú hànà tó gbẹ́ hànà mi yẹ́ gbẹ́sù ولا عمائم كنوي لواني ولا سراويلات كنوي ولا برنس كنوي ونكع ولا سمسكوا الزهفران كنوي وكذا سواري الزهفران كنوي وكذا الزهفران سواري الزهفران ولا ورث ورثتي ولا نجدنا عليهم شو باري سجد بدوه ويبت خوفين هو خوف بيجي وليقطع ما تات حتى يكون أسفل من كعبين هو قوتي قوتي نعل ميجي فوش ميجي قوتي هذا بسيط كعبين كل بسيط إسالة كسر ميجي يعني كل بوك كسر ميجي قوتيوا ilé iṣẹ́ ayé tàbí púpọ̀ ìfún ìfún ẹ̀rí pín sí ọkọ̀ ti pé wọ́n ti ní ìsàlẹ̀ kí ní والله تعالى عالم باب إذا لم يجد إنسانا فليجد فراوين باب توبة في قوى بوس حدثنا عادم حدثنا شعبة حدثنا مرو بن دينار عن جابر بن زيد عن ابن عباس رضي الله عنهما قال حدثنا النبي صلى الله عليه وسلم بأرفات فقال قال في بن عباس رضي الله عنهما وقال من لم يجد إزارة فليبدو سراويل انتو قال أخذ رسالة يا وقص من لم يجد عليني فليلبس خوفين انتو قال سلطاس يا وخوف يعني خوف بجين باب نتري باب قال إمام باب بسم السلال المهرم باب وانتوى أنه حرم تكون كالوه bí ọ̀bẹ̀ bí ìdàbí kankan ọjọ́ wà ní haram ìṣẹ́gun mú lọ́wọ́ kala ikrama ìgbà kásíyà àjò látíkira ọ̀fítàdíyà umaru sinna ikrama oní tí ma ń bèèrè pé ọ̀tá ọ̀tá lè yọ sí ni bọ́ta wà lójú ọ̀nà bọ́ta káwà ní tó náà wá tó wá lójú ìgbà ìsìnkú láti mẹ́sẹ̀ ní ṣe lẹ́bí sọ̀rọ̀ sílá àbúrò owó kúrú nǹkan lọ́wọ́ àmọ́ o ìfẹ́dà yóò wá sàtìmí yóò wá sí o yóò san ìtara ikú nǹkan lọ́wọ́ ẹ̀ bí wọ́n ṣe áàdì kan fún ìfẹ́ nǹkan lọ́wọ́ ó di wà tó wà nù haram wọ́n wọn lè kúrò wọn mú lọ táà ṣẹlẹ̀ lọ́sí lẹ́ni ọwọ́ lọ lọ́n pàkàrà ọ̀sán rárá imam buhari rahimu allahu sọ́rọ̀ imam buhari bá pé abúdana ubaidullah an isra'il an abi isaac an dara radiyallahu anhu استمر النبي صلى الله عليه وسلم في ذي القعدة فأبى أهل مكة أن يدعوا ويدخل مكة حتى قداهم أن يدخلوا مكة سلاعا إلا في تراب قال سيدنا أبي إسحاق براء رضي الله عنه النبي صلى الله عليه وسلم قال سيها أمرا منه على إسلام في القادة إن كمر النبي صلى الله عليه وسلم في القادة النبي صلى الله عليه وسلم ذو القعدة فأبى آل مكة أن يدعوه يدخلوا مكة وعلى مكة وكفر مكة وكفر مكة حتى تباهم أن لا يدخلوا مكة فلاء إلا التي كراب ذوف ولده البلدان عليهم في يوم مكة لا يسين كندا أفي ìgbà tó wà ní okú ẹ̀dì ní tó oní ojúbọ̀nà kú ìgbẹ́gbẹ̀ ẹ̀ ibi ayọ̀ bá ìpínlẹ̀ rárá ò ìlú wà ní okú rẹ̀ ọlọ́run bá kú sí ọ̀kan ọlọ́ba lára imam buhari rahimahullah babu dukulu ọ̀rọ̀ haram wa mọ́ta ìgbẹ́ ihram babu sẹ́lẹ̀ wa mọ́ta àti na madina láì gbára ọdẹ ọkùnkẹrẹ tó wù ní gbọ́gbẹ́gbẹ́ bẹ̀rẹ̀ lọ ọkùnkẹrẹ mẹ́rin ní kọ́ mọ́ta inú ṣẹlẹ̀ Islam musulmi bọ̀rọ̀ wọn mọ́ta bá yẹ kúrò lè fi múra àbí hajj ó sì bí ara ní ti ní káàtì sẹ́rì wọn mọ́ta àbí ayé Madina ọkọ̀lọ́ mọ́ta láti fi ẹ̀rú àmì haram ìdílé wọn mọ́ta láì gára mi tó kù òsì ní káàtì Madina mọ́kànlá jẹ́ ìjọba lọ́sí mẹ́ta àdìgbé haram ó ní wa kò sí ìṣẹ̀lẹ̀ àjáyẹ̀ láyé ìfẹ́ràn lọ́sí ìfún wa báàbù bukúrin haram báàbù kí wọn haram mọ́ka wọn mọ́ka bìgẹ́rẹ̀ iran láì jírára mi مثلا ابن عمر سيدنا عبد الله بن عمر ومقبل لا يجرى منه بينما امر بالسجود بإهلال لمن أراد الحج والعمرة ويذكر للطاق الطابين وغيرهم الشرع صلى الله عليه وسلم حق سفوان بقدر مكة في الحاجة بمرا بقدر حرمي مر ما تشوفوا أن تبدأ الإسلام حتى كنا نقول لك كل جزء مبيانا وصحوا وكذا بقدر حرمي عمل بين السنين قال إمام بخاري رحمه الله ثم أنا إمام بخاري بايك أدبنا مسلم حدثنا وهيب حدثنا ابن الطاووس طاووس عن أبيه عن ابن عباس رضي الله عنهما بن عبد الله بن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم في نجرة وقت لأهل المدينة ذو الخليفة ميكات وراء مدينة ذو الخليفة ثم قرأ عبارة علي but 22 years نسي مدينة لكن مدينة نسي مدينة نسي مدينة ọdíwà ẹ́dìbẹ̀ mẹ́kàtí àwọn ará madina ni mẹ́kàtí ti gbé ara mi nìyẹn tó fi jẹ́ àjíkàtí wà lókìlì tí wọ́n lọ sí hajj wọ́n sí madina ti jẹ́ àjù òun ló sì jìnà jù mo lẹ́rìí kí wọ́n jù kò sí mẹ́kàtí jìnà tó mo ní àrìn bí almost three and fifty kilos ti gbé ara mi gbogbo àwọn yòókù ètò jìnà jìnà ní yọrọ kìlọ̀

the more I say the more the reward in fact that means the more the are to get the more the reward ó di wa ìgbésí márùn ún mẹ́wàá kọ́kọ́s òṣìṣẹ́ láti nàbí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ àdúrà láti bí mẹ́wàá márùn ún kọ́kọ́s ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ láti nàbí ìṣẹ̀lẹ̀ àdúrà ó di wa báyìí bí bá àdúrà ni wọ́n mú ká sí ọ̀run fún ọlọ́ba ọlọ́ba ó sì ṣe ní ولا مدرس لازم على منوبة على القرآن الكريم نعم وكان أهل المدينة ذو ليس أيام المدينة ذو ليس الميكاتي ولا أهل النبي كرم منازل ولا نبي ولا رياض يقعد بما عالم كرم منازل ولا آل اليمن يسلم ولا يمن هو بيقال مدوني يسلم kunna lahunna àwọn àyíwọ̀n yìí fún aráàlú wọn ni kullu man ati min ali min alayhinna min ghairi ali min ghairihim ba debe bal awa na biya ni ala gba madina goja bo wa we lo ba ni play wa gba ni brrr madina awo bin lo ida ba ko lo di mikatu wa ni ni wali ali ولكل من آتي عليهن من غيرهن من أراد حج والأمرة مبدل الحج بأمرة من قام بما ذلك كل يقول إيه كيلو كيلو كيلو رأى شيء نسي أنا بسرعة إيه تكلوسني بسرعة تكلوسني في مصر بسرعة في هذه آه، من إيه كان دون ذلك من حيث أنشأ كل gbígbé gbéra ẹ̀ ní ní méjì ẹ̀ nípa alùmọ́sílẹ̀ wọn pàlùsì inú ilé wọn ní ìpínlẹ̀ náà ní ní california ó di wa yóò fa àwọn afẹ́sí ní sanfẹ̀rẹ́ ọ̀rọ̀ gbígbà gbígbà amíríkà ti di amíríkà ti àwọn ará mọ́ta kàpé gbígbà amíríkà ni fún ọ̀rá gbígbà bọ́ọ̀ púpọ̀ wa ọ̀rá gbígbà ọ̀gbọ̀n ìdáhùn ìdájẹ́ pílẹ̀ ní ẹ̀ pẹ̀lú ìdá amíríkà ti ọ̀sá àtìsílẹ̀kì ìgbẹ̀rẹ̀ amíkàtì ń bẹ̀ alákọ́lá ara ètò ìgbẹ̀rẹ̀ pé lọ́pọ̀lọpọ̀ wọ́n gbé bíkà ìgbẹ̀rẹ̀ ojú bíkà ìgbẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ pa Nigerians ọ̀pọ̀lọpọ̀ straight ẹ̀lọ́ sí ọ̀dínà jóòfà ní míkàtì bá wà wọ́n wà ní pé wọ́n ti di míkàtì ìgbàlọ́ di bíi two five minutes míkàtì bíi no amount ṣe twenty minutes time to di míkàtì ìgbàlọ́ ti di ìgbàlọ́ ti di míkàtì nínú ti plane kíákíá ni ó di wa حدثنا عبد الله بن يوسف حدثنا مالك عن ابن شهاب عن انس بن مالك رضي الله عنه رسول الله صلى الله عليه وسلم قال عن الفتح وعلى راسه مكفر مكفر فلما ما نزله جاء رجل قال إن ابن عسل متعلق بأسفار الكعبة فقال اقتلوه ثم انا سيدنا انس بن مالك كده النبي صلى الله عليه وسلم ومكه ní ọdún tó ń ṣubú mọ́ta yàrin amil fatri tí ọdún kẹjọ ni àbí wà lára tí ó mìkà lórí ìdíkù tuntun ọdẹ tí àwọn ọ̀tá máa lẹ́ nìkan ó dé wà gbígbà gbígbà gbígbà ni ó ní wà فلما فلما نزعه قال جاء رجل رب بابا قال ان ابن حصل رب من ابن حقل متعلق بدار الكعبة وقد ما عصى وقال فيني ابن ذكره قال إيه، كبر قال اكتبني يقع ولم يقع او فا فا ولو قاتل سري المسلمين رحمه الله إن في هذا الدليل على أنه لما وجع الميسر يعني أنه انتهى في الكتاب قال سيدنا دعوة أسلمين فلا يبقى إليه لما الإسلام جمع تحبه وذلك إن أتي إليه وقيل عن كعبة وقيل إن ابن قتل وما قتل معلقة بحث الكعبة أدمى أصوات هذا أولا بها أن تكون سادة حبيب ونقول سادة قوام ويكي مقوم وقال اتبعوا على اتبعوا ما أصدقائي ما أن النبي صلى الله عليه وسلم قال قبل ذلك باتني سؤال أصيريني عندما يقول من دخل مسجد فهو عمي آمنا ودخل المسجد بأن تكون مدافع السبع اسمه كيف دخل مسجد هو عاملا الله أكبر من دخل داره أول ليلة لو نعم كبير أول ليلة لو تقول أول ليلة من دخل دار أبي سفيان هو أول ليلة أبي سفيان هنا في السجن لكن هذا لم يؤمنه مع أنهم تحت الأسفار كلها هل يعني بدي أقول olùkọ́ ẹni máa sọ ọkọ̀ ọmọ láti nìkan lójú máa sọ kààbà lè anna jarmo kó azim ìwà kírímìnà rẹ̀ káìmù ti tó ìtò lágbára ni tí ìlàwọn ọdún pàtó iná àti gọ́jù wà iya ọdúnlá arákùnrin yìí ọlọ́ọ̀kọ́ dáwà bù wọ́n بعد أن ارتد الكبر الإسلام في أولا ثم ارتد الذي جاء الإسلام وتسجد فالداريتان أغنيان بهجاء النبي صلى الله عليه وسلم ولا مغربين يكون سيدنا ما في جاهز هم أبوان النبي هم في صلى الله عليه وسلم وعظم lè ọ́dàmé zambi wàjáàmì fúrẹ́sẹ̀ títóbi àti kòsìlélá títóbi islam gani amanahu tààlà kòkòkòkò bá o tààlà alam ọlọ́wọ́ bá bá fọ̀rọ̀ yíwa lọ́pọ̀ ara imam buhari rahimahullah babu idha kalama jahilan wa alayhi qamis babu ẹjọ́ pé ọwọ́ jára mi ó gbá wọ́sọ̀lẹ́ ìjọ ya arákùnrin mo ní gbára mi gba bí ó gba bí ìjọba wílà mi ìjọba ni wọn wá ọlọ́wọ́ ni ara mi gbà alákùnrin ha ara pakistan ni rárá ata ìgbà tó tẹ́yẹ bá àwòlọ́dún dáhìlẹ̀ àwọ̀ náà fi ẹ̀n sọlá kàfúrán balẹ̀ ọba àtàrà àwọn ọmọ bàtà tó tẹ́yẹ bá lu tùkàrí àti tó bá wọ́ sọ jáhìlẹ̀ lórí àìmọ̀ tó tẹ́yẹ fún un او ناس ناسيا لابد بدعة مو عبارة بابا بابا لا كفارة عليه كفارة مسلمني خذوا والله تعالى عالم قال امام البخاري رحمه الله حدثنا ابو وليد حدثنا همام حدثنا عطاء قال حدثني سفيان ابن يعلى عن اميه عن ابيه قال كنت مع النبي رسول الله صلى الله عليه وسلم فأتى رجل عليه جباء في أثر صفحه أو نهوي كل ما وقلوج صلى الله عليه وسلم لكم بابا هو الكنبا ترى النية ترى كل شيء ترى كفر في من الجوان كان عمر يقول لي سنة عمر مسلم يقول أحب إذا نزل عليه الوهي أن تراه كنت كلا قائد قريب بنى عليه ثم صدى عنه فقال باني كوكي لما سواي كلاسي بابا دنون بقاري فقي تسنى في امرتك ما تسنى في اجلك هي يعني انتوان سيدات وحاسي قالوا سنك عمره وسيدنا كاسي هاد عمره بمكة ديوا بجيه ما في مكة يقولوا مكة ní àsìkò hajj náà lè sì ní múra the only thing pé àsìkò hajj ẹlò tàràfà ní mùsùlùmíta eléyìí bẹ̀ ní outfit mọ̀tà mẹ́rin bó mọ̀tà ní mọ̀tà wo sílẹ̀ sí bẹ̀rẹ̀ ti ṣe ẹ̀rọ àkọsí bára mi kẹsì wọ mọ́kà ẹ̀rọ ti ṣe tàwáfù múra àbí tàwáfù hajj ẹ̀rọ ti ṣe ti sáré àti sọpá ti maruwa ó di wa Allahu ta'ala Ó gbàdúgbà dára rà قال وعد رجل يد رجل يعني يزاه فابتلأوا النبي صلى الله عليه وسلم عرفوا بجاوة رجع جوا عرفوا بجاوة الدماء قولي ni ìgbàdà ẹni yẹ́ tí lè bí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ bí gbogbo àti ṣe ọ̀dá ẹni bẹ́ẹ̀ kí ti mara wa jáwọ̀ rẹ̀ gbà nígbà tí gbà tí wọ́n ń jà ìwọ̀n ara ọ̀ ìṣẹ̀yàn nígbà ní okùn tó ṣe ọ̀dá. láàbẹ̀ tí mo bẹ́ẹ̀ náà lè sí ní جاء إن الكنيسة قد ما وردت في حديث على على مقرأتين روى جمع بينهم والله تعالى أعلم يعني سنية يعني دورة جدا كل كتب وصف هو هو قضية جوان قصر هو جوان كلنا صحيح هو ثلاثة يعني على جسمية كل قوة صح بين قوة دورة بعض والله تعالى أعلم ara màá fẹ́. Bọ́lá ni Haram àti Makka. Makka ìlú ni. Haram ààyè ní sípẹ̀ sọ́fẹ̀. Makka náà wà nù Haram. Gbogbo Mina ni nù Haram. Gbogbo Mùsùlùmí ni nù Haram. Àwọn òdìwà tó àwọn ọgbẹ́ mọ́tò ní Haram mẹ́kà nílùú mẹ́kà níbi wa gbogbo mìíràn ni mùsùlùmí ni ọ̀fà alábẹ̀rẹ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀láhìn ìṣẹ̀dáda ọ̀yẹ́kọ̀ ìṣẹ̀lẹ̀ ọlọ́gbà tó fi láti ìṣẹ̀lẹ̀ àlọ́ ọmọdé ìṣẹ̀lẹ̀ ọ̀rẹ́ máa gbìyànjú àti ní fíà ní ìṣẹ̀lẹ̀ tó jẹ́ kápá tẹ̀lé sínú rẹ̀ ní ti fún àjù tàbí tí mò ń sọ̀rọ̀ nípa pé bí máa wá ojú kó rí ní fún wa ni ẹ̀wọ̀ ó máa fíkẹ́ bá fún un ní haram ní ńlá one hundred thousand ọwọ́ rẹ̀ lẹ́sí hajj ọwọ́ rẹ̀ kúkú mọ́tò wọnú àràfá àti kò nù haram ọwọ́ gbẹ́gbẹ́ nẹ́mùrà wádìí nẹ́mùrà wádìí pé òun náà lò kiri haram tí ó bọ́ sínú hila tí ó bọ́ sínú àràfá wádìí ẹni tó bá kí zoro àti ìṣèkútùbà rẹ̀ jọ́sẹ̀ ìbàníròwọ́dù 100,000 yẹn tí zoro àti ẹsẹ̀ ọjọ́ wa mú lọ sí ọ̀gá nígbà tí ṣerú ìta tẹ̀lé mi náà ń bẹ̀ o nínú ìná akíá zúrú àsìkò tiẹ̀ akíá zúrú àsìkò tiẹ̀ ọjọ́ àti kí zúrú nìkan tó bọ̀lẹ̀ kí á ti kó pé àwọn amúnà ti ó ti di kíni ọwọ́ ìwé wọn ti bọ́ sínú àràpá ànírádà wọn ọ̀rẹ́ ìta mọ̀ẹ́ má ó gbé wa ìjọba ọ̀rẹ́ nìkan á lè bá rí ìwọ́ọ̀dì yẹn ìjọba wà lára fáyẹn nínú òdúró ìṣẹ́ hajj ẹ̀rọ súnà mọ̀ọ́kádà ni a gbé bí àsìkò magrib kí ẹ̀ dúró tó wọ́n fi wọ̀ láti mọ́gbẹ́ ẹ̀ tó kí ẹ̀ fi magrib àmọ́ àti wọn ní kí magrib láti wọn mú kó lára fa láti wọn wọn Muzdalifa lọ láti rí láti kúrò sínú haram láti rí wọ́n di one hundred eh, thousand yẹn àwọn àgbẹ̀tì láti bí seven bí ten bí ten nine eleven bí twelve ìgbàlódé àti magrib àti ìṣáì ó di yawa ɗayan haram ne don maka ilu maka maka ó di yawa wallahu ta'ala alam wa alaikun salam wani láti mọ̀ pé hadith a ní àwọn riwaya àwọn riwaya riwaya ní ìwọ́n sọ pé àwa àìsè àìsè riwaya alìsúnà lèyàn mu ba ali riwaya ba mu ali sunna ne ije wani ase ya riwaya wani zama ya jira ya wa riwaya wani da hukumin na da sinu mai adi wani gina hannun ganin da riwaya a jiraya jiraya ni kogbo a bisu yayi hadisi ne hadisin hadisi kan kawai riwaya ne kawai mace da fa hadisi ne so bayan wani awa ya ce ahalu riwaya awa awa a yi sunan bai a wala ga wani kan ba da kwari sai kuma bi ka ama wadi pe lagara nan ba da kuma wa ni ko ko da hadisi bari ba ko buhari ko ko yewa da bi ko ko sun da musulmi àdìsí ṣe nínú ọ̀dà tí hmm. ó mẹ́lẹ̀ ìrẹ́jọ lọ́wọ́ ẹ̀ hmm. wọ́n fi òun àti wọ́n á pè òun pé ẹ jẹ́ kó ìrọ̀ pé kí ọjà ẹjọ́ sí ẹ̀rọ àgbẹ̀dẹ̀ ti gbà wọ́n. àmọ́ àwọn ẹgbẹ́ ọ̀hún kò lérò ni pé òun lọ pé àdìsí yẹn pé àdìsí yẹn ló kì í ṣe ọjọ́ wà lórí rẹ̀. awakọ̀ awakọ̀ awakọ̀ ni awakọ̀ yẹn àdúgbò ìgbà tó sọ àríwí wáyà lòun àdúgbò àríwá náà kan òun wà ní kọ̀ọ̀kiri awakọ̀ bákàtìrì ìmọ̀mọ̀ àbíkàjìdá ìbrahim ọlọ́ àwọ̀ náà tó wádìí kọ̀ọ̀kiri ó bí wà wọ́n láwùtàlá ní wọ́n gbọ́ tó bá ti náà dìjì ìjẹ̀rìnlẹ̀ ìlú tó rẹ̀ tó rẹ̀ tó kọ́kọ́ ìjọba kò bára aláàmù ó ní ìwà kò bára aláàmù pé ìmọ̀ sọ pé ó dọ̀ọ́ yẹn oúnjẹ fún àwọn ọmọ onímọ̀ jábẹ̀lì ó lọ pé mọ́mù wà máàlì kì í mọ̀ wùlà báyìí ní ìdájọ́ rẹ̀ fáìn bẹ́ẹ̀ máàlì kò dáhùn bẹ́ẹ̀ máàlì àfẹ́yìn jù fún mọ́mù àbíkọ́ lógọ àmọ́ fánì mẹ́mù máàlì kẹ́tọ̀ fún fánì ìgbàwò aláhàn akọ́lá àtàbí sàmìtàláìsì lọ́lá àlọ́sọ̀lẹ̀ àwọn ìṣẹ́jà ń ti káàkiri owó òdú Madina bẹ́ẹ̀ Malik owó òdú Madina ṣe é gbé ẹgbẹ́ ìbáàrí máa sọ̀rọ̀ kan ṣe gbé ọdún láyé àti gbé owó ogún ìlú láyé bàtà ni wọn bá ti ń lóyìn ọdún rẹ̀ nínú bọ̀rọ̀ yẹn ogún ìlú ta máa dé Ghana bẹ́ẹ̀ lárí owó ọjọ́ gbé ọgbà Hasan o gbogbo tó gbé ìlú tó Ìlọrin kìtì náà lọ́mọ láti lọ́rin náà lọ́mọ ọmọ sọ ó ní ní nítorí nìyẹn mọ́mí àbí dáhùn rẹ̀ mọ́wọ́lọ́ àwọn kí àkíyà ìdáyé yìí ẹmu buhari tí gbárùwà ní láà ọ̀sán ní bukara spain ni wọ́n wà ó di ara spain ni wọ́n wọ́n kiri káàkiri wọ́n kiri káàkiri wọ́n bọ̀ ọ̀gbọ́n malik tí kò mọ̀dínà ìpínlẹ̀ tó ní ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣáájú ní ìlú mọ̀dínà àwọn aṣáájú ní ìbọn lọ sí ìlú mi wọ́n mọ̀ ń pa wọn ìdí àwọn ẹ̀mẹ́bà ti dáàbò rí pálí mi náà mo ti mọ̀ ẹ̀mẹ́ buhari rí tiwọn náà malik rí jẹ ó di wa wallahu ta'ala alam òun láì kà níbi débi pé sallallahu alaihi wasallam ní imam malik tó ní kú náà níbi in fact nígbà tí gọ́ọ̀mẹ̀ntì padà sí ní kúfà ẹ̀sìn náà lè ti ẹ̀kùfà sí sáàmù wà sí kúfà fẹ́jọ́ ní kìkọ́ máa fi kó máa ra ọ̀ ní wọ́n fọ́kọ́ máa pọ̀ òun kí mọ̀ bóun alẹ́kùnmù yóò tọ́ wọlá ayé àti alẹ́kùnmù yóò tà á máa bá mọ̀ ní wọlá ayé àti ìmọ̀ ilẹ̀ lé a ń sọ́nà ìyára o òkú ìdínà ọdẹ ẹ̀dẹ̀ sẹ́ra ní bìlú ẹ̀ bíbí mọ̀dínà kí ó bàbá kí ó mọ̀dínà bíbí àgbọn àkúnmí bò dáńtà ààbò yóò fara àkúnmí ẹ̀yà bẹ́sẹ̀ yóò fa wá kí ó bò mọ̀dínà ní kìbò ilé mi tàbí tó jáde kalẹ̀ kí wọ́n mọ̀ àgbọn àkúnmí ó ti gbẹ́rẹ̀ sẹ́ra ní ìsìlámì kó wọ́n ká àdé ìta ìlẹ́lọ́ ọ̀la ó kọ̀ bí yóò sọ̀rọ̀ ọ̀la yẹ̀rẹ̀ fi túra rẹ̀ yóò ní ìdíkù sọ̀rọ̀ ó jẹ́ pé ó ní ìdí àkókò alágbàdì láti láì fún mi ọlọ́kùn bá tán lẹ́sàrí ó ní àrùn mọ̀dínà méjì ni gbọ́nà wáyé tù ní kúlọ̀ Buhari kúlọ̀ Malik rẹ̀ fún mọ́lá àwọn ẹ̀sìn sí ara mọ̀dínà tó jà ní kúlọ̀ àwọn tó kọ́ níbi ní ìgbà tí wọ́n ti gbọ́nà ní ìsìnkú ọrí mọ́tà ní ìsìnkú ọmọ ajé tó mi ò lè gbọ́ àwọn ìgbàwà mọ̀dínà lọ ó yé wa wọlá ó ta àlàálẹ̀ náà ìkíláàrin rí gbogbo ìdí ìdíjú alimọ́dára bí tó kọ́kọ́ lọ jùmọ́dára fẹ́ lọ kò ní dìde wọ́n lè bá àwọn afẹ́mọ́dára wọ́n sọ àwọn ọ̀rọ̀ wọ́n fi yíwa ikú fi kọ́ ìgbà wọn o ní máàlìkì tó pé kúlù yóò kádùn mínú owó yọrọ bù gbogbo ìlà máa ń bẹ̀rẹ̀ wọlé láti dọ́rẹ̀ padà fún kí ilà sọ ibi azọ kúrò àti ọ̀nà sàárè nìkan wọ́n àwọn ọmọdé tó tẹ̀lé ọlọ́wà ti bí mi ọlọ́wà ti bí mi àpá bẹ̀rẹ̀ sí ọmọdé tó tẹ̀lé ọlọ́wà ti bí mi ó sì lọ́dọ̀ àmì ẹ̀kọ́ àṣọ́tò wa sólọ́kì nígbà míì gan èyí máa ṣe àwọn sókè ní ìjọba ọ̀rẹ́ mi ìjọba àkúrì ní wọn lára àwọn sí ní sí nígbà wọn nígbà wọn lọ sí mọ́kà mọ̀dínà lọ tó nígbà wọn lè kí ni já ọmọrú kámà ọmọrú dáhàkà ọmọrú alágbára wọn lè kọ́ lọ́wọ́ mẹ́rin kan ti ṣe àwọn fólọ́kì ẹgbẹ́ mi ní ọ̀sán àkídà mọ̀kọ́ wọ́n mi kọ́ ọ̀sán kílẹ̀ mi lórí ẹ̀sìn àkídà ẹgbẹ́ mi fíkì súnà mi fíkì hadith nínú àfíkì mọ̀ nípa fíkì hadith mọ̀kọ́wà àgbọ̀nà ni ìtààmọ̀ jẹ́ ìdíra fíkì hadith ni ìdíjì mo fi lọ́wọ́ ní sí kílẹ̀ mi ti lọ́wọ́ ní sí báwà ó di àwọn fólọ́kì àwọn ẹ̀kọ́ báyà ìfọlọ́sà يعني والله تعالى صلى الله نبي الكريم وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته